This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human pride. by Bible. Dawa Nigeria. Bẹ́ẹ̀ni, a ṣe tí Tasu'a àbí Ashura tó bá bọ́ sí Yom Sabt àbọ̀jọ́ Jumu'a a ṣe. Eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀. Eh, Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah. Wọ́n bi léèrè irú béèrè yìí pété aṣúra àbí tasu'a tó bá bọ́ sí yom sabt sáàsì àbá níṣe ó láṣẹ kò sójọ́ tó bọ́ sí tà níṣe hadith kan wá wà tó sọ pé anabi sallallahu alaihi wa sallam ó kọ̀ fún wa láti sọ ṣùyàmù ọjọ́ sabt èèyàn àfi tó bá jẹ́ ṣùyàmù ọ̀ranyàn tó jẹ́ Ramadan so Ibn Taymiyyah rahimahullah ó ní hadith yẹn imma shadh wa imma mansukh nínú kọjá hadith tó so yìí pé ó fẹsẹ̀ rìn lẹ̀ lóòótọ́ wàlákin ó tako ti àwọn ẹni tí hadith tí wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ ju ti eléyìí lọ mú wa lọ kìí ṣe pé kò fẹsẹ̀ lọ tó lọ́n sọ pé alhadithu shadh huwa ma rawahu thiqa mukhalifan bihi riwayat thiqat àbí mukhalifan bihi riwayat al-awthaq fíkọ̀ lọ́gbà wa ẹni tá a máa fọkàn tá a nífọkàn tán sí ẹgbà wa rẹ̀ ṣùgbọ́n ẹgbà wa yẹn tako ẹgbà wa tàwọn ẹni tó dé ní ìfọkàntán tán pọ̀ jùlọ àbó ó ó ó ó gbà wa ó tako ẹgbà wa tẹni tó dé ní ìfọkàntán jù ń lọ so Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ àìwá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé màá ọjọ́ àdìsí tí àdìsí mi ti parí so eléyìí ni táwọn olùmẹ̀sìn Islam wà lórí ẹ̀ ní gbẹ̀yìngbẹ̀yìn Sheikh Al-Albani rahimahullah àwọn tẹpẹlẹmọ pé àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ kò sí nǹkan kan tí ó tó sọ pé ṣáàdì ni kò sì sí nǹkan kan tó sọ pé mansukh ni àwọn ò lè kúrò lórí àdìsí yẹn torí àwọn ń sọ pé tó bá yẹ ní Ramadan gbogbo sùyàmù mi àbọ̀dọ̀ sí ní ọmọ sábàtì àbí òye wa so ṣùgbọ́n èyí tí àwa wà lórí rẹ̀ náà ni pé kéé bí àwọn olùmẹ̀sìn islam yẹn ṣe sọ wípé hadith yẹn shad àbí mansukh ìdí ni pé ẹ rí i pé gbogbo à ń ṣe tashih àti tad'iful hadith lónìí gbogbo ẹ dá lórí ilmul jarh wa ta'dil ní tá à sọ fún àwa là ń lò wọ́n sọ pé lágbájá thiqa lágbájá saduq lágbájá sayyi'ul hifz lágbájá matrok lágbájá wàgbà níta wà lónìí so eléyìí kuma a lè tẹ̀lé àwọn technical works yẹn ká fi dé di result so ṣùgbọ́n àwọn ẹni tí àwọn ti síwájú wa kì í ṣe pé bóyá ń tán kọ sílẹ̀ lásán làwọn wo ìgbà míì wọ́n ayáṣà ẹni tó sọ̀rọ̀ ni wọ́n bá wọn sáyé wọ́n bá wọn lò wọ́n mọ̀ nípa àwọn nǹkan wọn yẹn jù wá lọ so nítorí a sì mọ̀ pé nínú ìmọ̀ nínú nǹkan tá a máa ń lò nínú mà ní pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ta ni sálàfù rẹ náà rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ jáde ní sẹ́nìkan ti sọ̀rọ̀ ẹ̀rí sọ nítorí pé kọ́mọ̀ lọ jẹ́ pé látàrí ọ̀rọ̀ tí mò ń sọ tẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀rí yẹn nisbatul ummati ilal jahal ó wà nínú rẹ̀ hatta jita àlùmọ̀ òríran ródòdó yìí kó tó di pé mi dé ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó léwu nínú ẹ̀sìn Islam torókò ti sọ pé ijtama'at ummatu nabi sallallahu alayhi wa alayhi wa sallam fi hikmatin min al-waqt ala dalalah wal-i'yadu billah gbígbà tó ń sọ pé nígbà kan nínú ìgbésí ayé àlùmọ̀ gbogbo wọn orí àánú ni wọ́n fẹnu kò lé lórí mo rò pé yé wa torí yìí ṣe pé abẹ́ gbókun rọ́kàn eléyìí ẹ̀sìn ni ní tó bá wà là ń sọ ẹ̀hẹ́n tó bá béèrè pé ìtẹ́ sọ yí báyìí ta ló sọ ọrú ẹ̀rí àmọ́ wa fún ọ. so kìí ṣe pé àwa kàn fẹ́ mú tuntun wá pé wa inni wa in kuntul akhira zamanihi la'ati bima lam tastati'hu al-awailu ìsọkúsọ kalam fadi mo rò pé yé wa ilé ìjẹ́bù sójà náà.